àwọn politician yẹn wọ́n mọ tó ń ṣe wọ́n mọ̀ pé tí wọ́n náà bá ti já sí àbúrò mò nísìn ìwọ náà máa demand fún exit out of out of that shit o country àbúrò mò yẹ nísìn àní dídá ṣe ń sọ pé tá a bá ti dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kò ní sẹ́ni máa máa ara wọn but àwọn politicians mọ̀ náà abẹ́ underground ni mo wà nísìn àbọ̀rọ̀ mò ń yẹ oye mọ adúrú èèyàn tó ń kó lójoojúmọ́ millions of people every week but àwa ṣì wà níbi tí a ti ń gun ọ̀kadà ọ̀kadà là ń gùn eléyìí là ń pè ní central line gbogbo line ló ní ibi tó ń lọ central line wà victoria line wà bekelu line wà jubilee line wà ó depend on ibi tó bá ń lọ. Shepherd's Bush side là ń lọ nísìn àbọ̀rọ̀ mò this one this one so àbọ̀rọ̀ mò yẹ torí ibi tèmi ń Shepherd's Bush so a ti wà underground yẹn nísìn àbọ̀rọ̀ mò yẹ ó dẹ̀ ti ní timing sorry ó ti ní timing tó my dé monday to sunday the first one máa jáde ní five fifty six a.m. láàárọ̀ níjọ́ saturday five forty níjọ́ sunday seven twenty monday to thursday the last train ó máa ṣetán ní twelve thirty three ní friday títí di saturday the last train máa ṣetán ní twelve forty ní sunday the last train máa ṣetán ní bíi to twelve and train dem máa ń wá ní every two to five minutes sórí wọn ti kọ́ sókè yẹn the next train ó ń bọ̀ ní one minute so lára ìdí tí ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè nìyẹn kọ̀tà bá ti dá dúró transportation system wa will be the best in the world sórí train yẹn ló dé òun ló ń bọ̀ yẹn train tàfé wọ̀ òun lélẹ̀ sórí torí pé èèyàn kan ló ń wà kò sẹ́ni kankan tó máa threaten so bó ṣe jẹ́ nìyẹn Koiki Media bringing the world closer to your doorsteps in any twenty second August twenty twenty two so ọ̀ǹtì tí ìwọ náà bá sọ pé ká dá dúró tó bá ti jẹ́ ká dá dúró ìyá máa jẹ gbogbo èèyàn ní wọn so mm, so so ibi tí mò ń lọ nísìn láti Oxford Street à ń lọ sí Shepherd's Bush how many stop one two three four five six seven stop méje àdúgbò bòmí la tún lọ yẹn o completely àdúgbò bòmí òun la tún lọ so má jẹ́ kí politicians sọ fún ẹ pé nǹkan kan ò ṣeé ṣe but ìdí tí kò ṣeé ṣe rí sí ni pé Dr. Aliu ti ṣàlàyé fún wa owó ilẹ̀ Yorùbá north ló ń kó lọ wọ́n jẹ́ ká lò ní orílẹ̀-èdè tiwa gangan àbọ̀rọ̀ mo yẹ nísìn so ara ìdí tá a ṣe gbọ́dọ̀ dá dúró nìyẹn eh, so train yẹn nísìn ó máa dúró ní the first stop á ṣílẹ̀kùn àwọn èèyàn á jáde àwọn míì á wọlé bó ṣe máa ṣe títí títí tó fi máa dé ibi tí èmi máa ti bọ́lẹ̀ olúkálukú ló mọ ibi tóun ti fi bọ́lẹ̀ kò yẹ nísìn ọ̀pọ̀lọpọ̀ ó níbi tó olúkálukú ń lọ ẹlòmíì ń lọ síbi iṣẹ́ ẹlòmíì ń lọ́lé ẹlòmíì ṣe fàájì lọ ibi tó lúkálukú ń lọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni àlọ́bì kan náà so ṣọ̀rọ̀ àwọn tó wà níwájú mi nísìn èdè ló wọn ló ń sọ wọn ò sọ òyìnbó because òyìnbó kì í ṣe language wọn ìwọ tó ń ní ká máa sọ english english is a borrowed language kò ń ṣe language tiwa eh, so èdè wọn ló ń sọ tó bá ti bá dákẹ́ gbọ́. Hmm. Hmm. Hmm. èdè wọn ló ń sọ èdè wọn òun ni wọ́n ń sọ so èdè tí a ṣe ń sọ pé èdè ó ṣe pàtàkì èdè tèmi sọ ní sàwọn náà gbọ́ èdè táwọn ń sọ èmi náà gbọ́ ó wá imagine ó wá kó haúsá Ìgbò Yorùbá àti àwọn ẹ̀yà míì wọ́n kó gbogbo apapọ̀ ẹ wá ń gbàdúrà pé kí ọ̀rọ̀ wa kó yíra wa kò lè yíra wa ẹ kò lè yíra wa sọ ẹ jẹ́ kí ìran Yorùbá kó dá dúró má sọ fún wa pé kò lè possible shut up kò sí nǹkan tó possible irọ́ ló bá dé gbogbo ẹni tó bá ń sọ fún ẹ pé kò possible irọ́ ni ọ̀pọ̀lọpọ̀ ìlú ti pín Soviet Union wọ́n pín thirty one years ago nineteen ninety one wọ́n pín àti dé mabulaj so Oku one two three four five Oku stop márùn tèmi máa fi débi tí mò ń lọ o lè wọ train ó wà expensive díẹ̀ o dẹ̀ lè wọ bus ó wà cheaper o dẹ̀ lè gbé bicycle o dẹ̀ lè gbé uber o dẹ̀ lè gbé mọ́tò ẹ lọ bọ̀ tó bá gbé mọ́tò wá sí central london ó máa cost ẹ ní owó díẹ̀ torí pé wọ́n fẹ́ jẹ́ káwọn èèyàn máa gbé mọ́tò wá sí central london ìtorí ẹ̀ lọ ṣe make a transportation system tó máa ṣiṣẹ́ má jẹ́ kí ọkàn sọ fún ẹ pé kò pé nǹkan kan possible irọ́ ló ń pa fún ẹ irọ́ ni wọ́n mọ̀ kó possible kò irọ́ ló ń pa so so Koiki Media bringing the world closer to your doorstep Yoruba nation has come to stay ìran ọmọ Yorùbá ó gbọ́dọ̀ dúró a gbọ́dọ̀ dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ẹ̀ lè ń pure water. Eh, pure water tútù rèé pure water tútù rèé. máa kọ́ parọ́ fún ẹ kò yẹ kẹ́ máa mu pure water bottle water ló yẹ kẹ́ máa mu àbọ̀rọ̀ mò ń yẹ nísìn but àwọn ìka politician wọ́n ti mọ̀ pé tẹ́ bá ti pín ìwọ náà máa ní right ìwọ náà máa béèrè ẹ̀tọ́ ẹ̀ àwọn ọ̀dẹ̀ fẹ́ kó béèrè ẹ̀tọ́ ẹ̀ rárá ìyẹn ló ṣe sọ pé ká dá wà nínú nàìjíríà a máa dé Lancaster Gate lẹ́yìn Lancaster Gate ó máa kó stop a kó stop mẹ́rin so and like I always say. There are so many reasons why the Yoruba people need to exit Nigeria now. Nigeria is not a country. Nigeria was deliberately put together by the British government and uh, until we all say we've had enough of Nigeria the tí bàbá Akintoye ṣe ń sọ pé kíran ìdí tí ìyá onítìrí ṣe ń sọ pé ká dúró bàbá yílóge Chief Sunday Adéyẹmọ Ìgbòho ìmọ́lẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ ìdí tó ṣe ní ká dá dúró is because it's the only way out to all the menace of the insecurity in that contraction you call Nigeria contraction in Nigeria and it is never gonna work. Some I expect pé kí nàìjíríà kò wọ̀ kò lè wọ̀ deliberate act wọ́n ò fẹ́ yẹ kí nàìjíríà is a deliberate act àwọn òyìnbó dẹ̀ ti go ọmọ àpéjọ tí yorùbá to ti dá dúró tí biafra dá dá dúró tólúkálukú bá ti dá dúró jẹ́ n sáré ṣí notebook mi máa mú káàkiri kí n sáré ka some of the reason why we need to go tá a wo some of the reason why the Yoruba needs to go out of that Shito country called Nigeria. Ẹ some of those reasons. Number. ń mọ̀ tí mo mọ̀ tí nàìjíríà tó ń ọ́fà yín tí àwọn ọ̀lẹ́ ọ́fà yín. mm Reason tí benefit of Yoruba nation we can do things the Yoruba ways àbọ̀rọ̀ mò yẹ nísìn òfin tá a máa ní ó máa jẹ́ ti Yorùbá àwa la máa ṣe constitution ti rárá wa kò ń ṣe fake nineteen ninety nine constitution tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ nísìn seventy five percent of income come from Yoruba land we can develop Yoruba land the way we want a máa ṣe ilẹ̀ Yorùbá bó bá ṣe wù wá a máa ṣe wind turbine we can educate and employ our youth. a gbọ́dọ̀ fún ilẹ̀ wa a gbọ́dọ̀ jẹ́ kó gbà mọ́ wa lọ́wọ́ àwa la ní ilẹ̀ òmìnira Yorùbá has come to stay ẹ lọ fowó sínú òmìnira Yorùbá security àti central account gbogbo ẹ̀yin tí ẹ bá gbọ́ wa ní gbogbo ìgbà a máa sọ pé the only thing tí ó lè solve problem tó wà nílẹ̀ nísìnyí pé kí Yorùbá kó dá dúró a ti wà ní Notting Hill Gate Oku stop méjì tí máa fi bọ́lẹ̀ which is Shepherd's Bush this is Koike Media eh, aago mẹ́rin àbọ̀ ó ti lù nígbà tá à ń ṣe fídíò yìí èyí ní twenty second August twenty twenty two. as we say, Yoruba nation is the only answer to the existence of the fake country called Nigeria that was put together by the British government in 1914. British government no ló dá wàhálà sílẹ̀. Now they're telling you get lọ máa gba PVC. PVC ò solve problem tó one nílẹ̀ nísìnyí. A total breakaway will only lè solve problem so my yẹ kí wọn kàn fúlẹ̀ pé PVC máa solve one more so bó Jenny, jẹ́ nìyẹn ẹ̀ let us continue our campaign to be tẹ́ ń ṣe rally adúpẹ́ lọ́wọ́ yín but the mega rally is coming up very soon and the announcement will be made when the mega rally is called, we want every one of you to come out, both at home and outside the country. The rally will tell the international community that we want Nigeria to break up, because Nigeria is no longer working. And on that note, as the video is going to be coming to an end, as soon as about today, Shepherd's Bush. Gbogbo tó bá bá fídíò yìí pàdé, eh, má jẹ́ kó sọ fún ẹ pé nǹkan kan possible irọ́ ni. Everything is possible but àwa la máa jẹ́ kó wà possible ló bá hun heaven kó sọ̀kalẹ̀ òmìnira Yorùbá gbọ́dọ̀ dé Yorùbá nation now Yorùbá nation now now now Yorùbá nation no retreat no surrender èyí eh, tá a ṣe nínú contraction Nàìjíríà yẹn is more than enough and let us get the hell out of the shithole country called Nigeria. Once again, as I always say, this is Koike Media. At the day Shepherd's Bush níbi tí mo ti bọ́lẹ̀. Uh, torí pé mo ní láti gbé ọ̀kadà. So go on, need Àbọ̀rọ̀ kò yẹ nísìn. Kò sí ìgbà tí mo fi fọ̀ So àti the day that my máa bọ́lẹ̀ so Shepherd's Bush station àdúgbò mi ni mo tún já sí agbègbè mi lélẹ̀ and it is only when we all say enough is enough so ẹ̀yin ọmọ Yorùbá máa kọ́ parọ́ fún ẹ pé nǹkan kan possible sorry dírẹ́bà tó ń wà ló wà nù kárẹ́jì ẹ̀mí jáde lọ báyìí nísìn so. Shepherd's Bush Station, 22nd of August 2022. So, sorry. And ìdí tí wọ́n fẹ́ yẹ kó máa rí gbogbo nǹkan báyìí, kàn sọ́mọ̀ kò tó bá ti rí, ko maa come gbogbo cause I'm not going máa bèrè ẹ̀tọ́ ẹ̀. And on that note, have a very good afternoon. Bye for now.